السلام عليكم ورحمة الله وبركاته. Àdìgbòwájú lápapọ̀. A ní tẹ̀síwájú nínú síra àìmọ̀lápapọ̀ tó fẹ́ ìdí الشيخ الألامة الشيخ صالح بن فوزان حفظه الله ورعاه وحسن الله عاقبته eléyìí tí a ti bẹ̀rẹ̀ láti di ọdún mélòó kan sẹ́yìn a wà ní báàbù sí àkáàdì lọ́gbọ́n nípa lẹ́yìn nínú àwọn mọ́tílára ẹlẹ́sìn kíka síra wa tí ó máa yàn nàná eléyìí tí àwọn máa kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ní àtàlẹ́ ìsinmi òun náà ni ọ̀rọ̀ kan tó jẹ́ kọ́yí àlọ́ àwọn àbá wọ́n ní. والعين المترتبة على يد الغاصب كلها عين جمال والعين المترتبة على يد الغاصب كلها عين جمال أنا الله

nígbà tí ní ọwọ́ bá bà lórí ìgbésẹ̀ láwọn òbí rẹ̀. ìjọba ẹgbẹ́ nínú ilé Yorùbá wà ní ẹni tí ó gbé po lájà kò sí kẹ́lẹ́ kò sí bí ẹni tó ti tó kà á ọ̀dọ̀lẹ́ tó wà tó tó wà lájà tó gun àjà lọ́tọ́lọ̀ ti gbé ṣùgbọ́n gbà tó gbé tán kò ní lẹ̀ bọ́lẹ̀ ẹnìkan ní ọ̀nà dúdú bá ń gbà á lẹ̀. ẹni tó tó pa nǹkan lọ́wọ́ yẹn tó bá tó kí wọ́n bá wà mọ̀ fọwọ́ rẹ̀ ló wà kó tó bá ń fà rẹ̀ sí ìwọ̀ ọ̀pọ̀ náà gbà ẹjọ́ dáhùn náà ní ìwọ̀ ẹjọ́ tó gẹ́lẹ́ ìjọ dáhùn. ó ti eléyìí gbogbo àwọn ti wá lọ ma wípé ẹni yóò ọgbà kan yìí ti bá ní ẹni yóò kà yìí gbé ní agbègbè sọ́ra rẹ̀. wa èèyàn lè sọ láti lè kárí irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ kò láti lè máa bẹ́ẹ̀ má kéèyàn sọ òun ló dá o. èyí tí wọn náà ti wá máa kò pé ó bà sí rí rẹ̀ ó bà sí rí ìbàjẹ́ فتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان ثم جاءت اخبر ولو الامر على ثم لو أيضاً على قال رسول الله صلى الله عليه وسلم انظر اخاك الظالم والمظلوم sọ yá rẹ̀ fún káàbòsí ràn lọ́wọ́ àtẹnà kàbòsí ọ̀rọ̀ yìí á rí pé àgbọ́yé rẹ̀ ọ̀fẹ́ ẹgbẹ́ yẹn ló ti à á pẹ̀lú kẹ́lìmọ̀ náfíò náà lẹ́ni lò báwa máa wò pé kẹ́lìmọ̀ tẹ̀lifí ẹ̀yìn náà lẹ́yìn náà náfíò àwọn àlè wàlúmọ́tò. báwo la ti fẹ́ ṣe àmúlò ìkàrà ṣe fẹ́ni tí títún ṣàbùdí láti ẹ̀kọ́ ọ̀sẹ̀ ni wọ́n ṣàbùdí gbogbo kárùn lọ́wọ́ láwọn àti ṣùgbọ́n ẹni tí ẹ̀rí fọ́rọ̀ bí ìbá sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́rẹ́ ẹ̀ mú lọ́wọ́ ó sàpá lórí tí ó náà gbogbo ọ̀nà tí wọ́n wá wà kó lè lórí wípé ọmọ ìyá rẹ ń sàbùkù ó lè pin wá àbùkù ẹ̀ tí ò tó ní bí aburú nìyí ó ní wọ́n ó gbé kò wá ní jẹ́ wípé ẹ kábò kábò láṣìírí kó sì máa fi ń lọ tó padà kó ní wàá mọ ẹni tí ń sa burú kan ó sì yẹ sí ni pé àwọn ẹni tẹ́ ẹ lè sọ fún wa láti sin wá burú yẹn èèyàn sọ ní èyí dábẹ́ o èèyàn sọ ní èyí dábẹ́ o àwọn nǹkan yẹn lọ́wọ́ bá aláàbí tù wá lọ o lọ́wọ́ yọrọ ní ìṣẹ́kù fitna làtò ìbànú lẹ́yìn ìnáwó làmọ̀ ní gbọ́n kọ́ọ̀kọ́. ẹ̀wù kan ọlọ́run pàrọ̀ ẹ̀ ìnàbọ̀ àti ẹ̀dí ìdòlẹ̀ ikọ̀ rẹ̀ nìkan kábàǹkà kọ̀ọ̀rọ̀ ẹ̀ já wọn lọ sí o ẹja wọn lọ sí sábà ti ka alukur'an sábà ti ka káàrún lóde yóò mọ̀ tún wá sí i ẹnì kan sọ aburú rẹ̀ ń hábọ̀ aburú rẹ̀ ẹ̀ ń pamọ́ àjọ tí ìjà rẹ̀ bá dé bóyá náà ẹ̀ náà jọ jẹ́ tí àwọn dé. kọ̀ wá ní kò ní kúyẹ́ ìyá tí ó padà jẹ gbogbo yín yóò lágbára pọ̀ yóò lágbára pọ̀ ọ̀pá jùlọ tí wọ́n bá wà láàyè ó rọrùn dáadáa láti fi àwọn ìgbésẹ̀ kan tí gbé láti fún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe kí ni ó ti lọ́dà o kí ni ó ti lọ́dà o torí pé. kùránì tó ti ká tó mọ̀ bá kan náà bá sì mọ̀ wọ́ táwọn jáde náà nìyẹn. àwa tá ẹjọ́ ń jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní fẹ́yìn sí ni lẹ́nu ọmọ àti tó tó gbọdọ̀ ìdí àmọ̀ kí lẹ́ padà bí o ọ̀tá lẹ́ padà bí o lẹ́ padà máa wọ́n ara yẹlé gbé kí n mọ̀ pé sẹ́ni á ti máa bẹ̀rẹ̀ wa lẹ́nu tó túmọ̀ tó pé ya tó jáde mẹ́ òun tó gbogbo ẹni tí wọ́n máa màdájú wípé sẹ́ni yìí òun kọ́ ló lẹ́kọ̀ọ́ sí nǹkan náà ó fi agbára gbà á ni ó fi èrú gbà á lọ́wọ́ ẹni tó ní ni ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ sọ́ra láti fi fún àǹfààní tiẹ̀. bisimilayi rahman rahim wà mí màá dẹ̀gbẹ̀ rúbù yá àdẹ̀gbà wọ́n nínú kẹ́kọ̀ọ́ mú wa ní báàbù ká wà yìí ọ̀rùn òun náà ní ọ̀rọ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àbá wọ́n ní wàlá àìdúlùmùtàrọ́sì bá ọwọ́ tó wá àlàyé àlọ́gọ́ lẹ́yìn ọwọ́ ẹni tó gba nǹkan ní gbá àbí tọ́ka lọ́nà èyí kùlù àá àìsíkọ́mà gbogbo ọwọ́ náà pátá gbogbo wọn náà wọ́n sàn án dọ̀mán ká sọ pé ìtanràn o wọn ni wọn máa náà o ìta sọ ìkọ́ ìdá ẹ̀sìn wa ti yé wa ìtumọ̀ rẹ̀ ni wípé annal àìsí. òun náà ní pé gbogbo ọwọ́ pátá alẹ́ ti tẹ́kìlú ilé alimọ́tò tó ṣe wípé nǹkan tí wọ́n gbà ní pupa yìí àbí lọ́nà èrú yìí ó ń dí ọ̀dọ̀ rẹ̀ bọ́ ẹlòmíì ó lè kí ni ó ń dí ọ̀dọ̀ rẹ̀ tí ó pa tán ọ̀dọ̀ tiẹ̀ lọ́wọ́ àdúgbà tí wọ́n fẹ́ tà á ìwọ lọ́mọ bá wọn tà á àwọn burúkú ó ti ṣẹlẹ̀ ti pẹ́ tó sànù wa. kílẹ̀ lómi ìdí níwájú ọlọ́run tó gbọdọ̀ ìdí àmọ̀tà tó sànù. mélòó kan a ti máa ń gbọ́ ti pẹ́ bẹ́ẹ̀ náà kó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n eléyìí. wọ́n fi wá bẹ́ẹ̀. ẹni tó fẹlẹ̀ wà kẹ́yíyà ẹni yìí gbé mọ́tò kalẹ̀ síbì kan láàrin kó tó lọ kó tó bọ̀ wọ́n ti ti gbé gbogbo mọ́tò yẹn yẹn wọ́n lé kẹ́ni wọ́n ti gbé mọ́tò yẹn yẹn yẹn. sẹ́rà àtàǹsọ̀ ìdúró ti gé e ìgé tí òní fẹ́ wúlò ni o ìgé tí òní fẹ́ kíni tí kò ní fẹ́ wúlò. gbogbo ọwọ́ rẹ̀ yẹn wọ́n á gé e papọ̀ mọ́ gbogbo káríkẹ́ wọ́n tẹ̀yẹ̀ ó gé e bọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n gé ẹgbẹ́ kejì náà bẹ́ẹ̀ wọ́n gé gbogbo ẹ̀yìn búùtù yẹn wọ́n gé e bẹ́ẹ̀ papọ̀ mọ́ àwọn nǹkan yẹn tó lè wúlò àwọn kan tó wà lẹ́yìn rẹ̀ tó lè wúlò bí kòkò díẹ̀ ọwọ́ àtẹ́ńdìn wọ́n gé papọ̀ ṣé ẹ̀ pé ó ṣẹlẹ̀ túmọ̀ rẹ̀ náà ni wípé àwọn tó ju ké àbí tó kọ̀ abẹ́ ń pa lọ ẹ̀sán ti pa wọ́n lọ tà á fáwọn kan àwọn ẹni tí wọ́n rà á ní kíákíá yẹn kó tó di wípé wọ́n máa wá káàkiri àwọn ti tú káàtì ẹ̀ta. wọ́n ti lọ́wọ́ kan wọ́n àwọn wọ́n láwọn bẹ́ẹ̀. láwọn orílẹ̀-èdè wa yìí náà ni o àdúgbòkè tó ti nàìjíríà láwọn orílẹ̀-èdè kan ṣe wọ́n ti mọ́tò bá wọ bẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá gbogbo mọ́tò yóò ti fi fi jù kalẹ̀ wọ́n ti fi fi jù kalẹ̀ tọ́ba ìwọ́n tó ní tọ́ba nílẹ̀ òrùka mọ́tò rẹ̀ wọ́n apá ti lọ lọ́tọ̀ ẹsẹ̀ ti lọ lọ́tọ̀ gbogbo ẹ ti lọ wọ́n ti pín yẹlẹyẹlẹ táà ní fẹ́jú mẹ́wàá. gbogbo ẹni tó náà bá lọ́wọ́ lórí ìpínkọ̀ kan bẹ́ẹ̀ láti tọ̀ máa nìyí o wọ́n bá fẹ́ san ìtara gbogbo wọn pátá ni wọ́n san ìtara o. wọ́n ní sáǹsọ ni wípé gbogbo ẹni tí nǹkan ẹ̀yìn kọ́ sọ́dọ̀ ẹ̀ àǹtọ̀rí ìkìlọ̀gọ́ọ̀sì tó yẹ pé ọ̀nà tó gbà wá látọ̀dọ̀ ẹni tí ó gba nǹkan ẹ̀yìn ti pa náà ni kó lo àtẹ́tìmọ́lì lọ́mọ́tò gbogbo wọn náà wọ́n san ìtanràn lórí ìtí wọ́n tà ìtòkáyò kídà tẹ́lifà fi hà nígbà tí ìparun bá ṣẹlẹ̀ sí kìnìún yìí yálà ọlọ́kàjẹ́ ni àbí wọ́n ti sàárè wọn àti ẹ̀ padà rí máa wọ́n bá padà mọ̀ owó padà bà wọ́n padà mọ̀ pé àwọn náà ni gbogbo ẹni tí kàn yín gbọ́dọ̀ rẹ̀ pátá tó sì mọ̀ yìí pé lọ́mọ ìpìlẹ̀ rẹ̀ gbogbo wọn pátá náà dọ̀dá nà. ẹ máa wà wọn kéésì oríṣiríṣi ní sẹ́wọ̀n gbọ́. àwọn kéésì kẹfẹ tí wọ́n ṣe láwọn àdúgbò bàtà táwọn ọlọ́pàá máwọn kan tí wọ́n ní wọ́n pààyàn ṣẹlẹ̀ wá ní ẹ̀wọ̀n kọ́ lòún pa á nígbà tí wọ́n tí wọ́n ń òun lòun bá wọn mú lọ́wọ́. kò yé òun kọ́ lòun ju ẹni yẹn lójú nígbà tó ju àtọ́ máa ja apá fẹ́ máa ja tẹ̀ òun bá mú lọ́wọ́ gbogbo yìí náà lẹ́jọ́ pa gbogbo yìí náà lẹ́jọ́ pa ti pé ti bẹ̀. ọ̀nà wáyé ti rí la ayé. wọ́n láwọn ọwọ́ tá a wọ̀nyí ka mẹ́wàá kan ó lè wáyé bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ yánu lè mọ̀tẹ́rì ọwọ́ ẹni tó rà á wà má bí náà o àbí ẹni tó wà ní ìtumá rẹ̀ rẹ̀ òun ló ní kọ́ńtì òun ló ní iléeṣẹ́ òun ló ní ṣọ́ọ̀bù òun ló ní business center tí wọ́n ti máa ń tarú nǹkan bẹ́ẹ̀. ṣùgbọ́n òun gẹ́gẹ́ kọ́ ni ó wà bẹ́ẹ̀ ó ti ní àwọn mẹ́nẹ́jà ó ti láwọn kọ̀ọ̀kan tọ́yàn sí bí ètò kọ̀ọ̀kan ṣe ó wà lè mọ̀ sí ẹ̀dì òun náà ló rà á àbí màánà o àbáwọn tí wọ́n wà nípò pé àwọn ni wọ́n rà á lẹ́lòmíì lè ní ṣẹ́ríkà ilé iṣẹ́ tó ní gbèsè tó ta alẹ̀ fún ni kọ́ máa rí rawọ́ ọgbà bẹ́ẹ̀. Wọ́n tó ń bá mánéjì ẹ̀ àwọn tọ́ọ̀nù ẹ̀ sílẹ̀ kí màá wù yẹn. Ẹ̀gbọ́n àná ni wọ́n wà nípò pé wọ́n rà á. wọ́n ní wọ́yẹ́dùn mùsáàjẹ́ àti ọwọ́ ẹni tí ó lọ rẹ́ǹtì nǹkan bẹ́ẹ̀ ó mọ̀ ìpè ìgbà yìí ẹni ìgbà àgùpá ni ó wá ń lọ rẹ́ǹtì nǹkan yẹn láti lò fún àǹfààní tiẹ̀ títí aláàbá tẹ̀lé sí nǹkan yẹn nípa àwọn bá dé bá ẹni yẹn náà ló kéde o yóò kàn dọ̀ máa lò ó. ìyá tó àti ọwọ́ ẹni tó gba nǹkan yẹn ọwọ́ kani ọwọ́ ẹni tó gba nǹkan yẹn tàmánù kandìlà ìwà ó kà á lọ́wọ́ ẹni yẹn náà kó di tiẹ̀ bìlà ìwà láì ṣe pé. ẹnìyàn fún láàrọ̀ kan kàyáde mùtẹ́ì gẹ́gẹ́ bí ọwọ́ àlùmùtẹ́ì tàwárí àlùmùtẹ́ì níbi alẹ́ ọwọ́ ẹni tó ṣe rí pé ìgbà tí ìnira rẹ̀ dé ọwọ́ ẹni yẹn nígbà yẹn bá lọ bàjẹ́ náà òun náà sàbọ̀ máa nì. Elma Almutayi ọlọ́pàá máa ń lò báwọn àtùmọ̀ tó pọ̀. ṣùgbọ́n ní ìbámu sí mòdù táwà náà ṣíláwá bá ní Almutayi á rí i pé ismail báyìí àbẹ̀bọ̀ látara fún ìlú kẹ́ni ìlú àhàbà yẹ̀lẹ́ ìbò ìlú àhàbà. رميتما الشديد للاستحال تغير الزمن فكان كفتنا ترى لو اسوره ارك لا ترى كني لا ترى ذهب نعم هاو كان ابو لهب طيب àsìkò rẹ̀ nìyẹn wọ́n là ń sọ wípé kal mùtàwákà iná ta ń kò níta ń kò iná ta ń kò àbí tá a fẹ́ níta dáná sí. wọ́n tún lè jẹ́ tuma àlùmọ̀tàdọ́rọ̀ ẹ̀ǹtì ha ẹni tí ń jẹ̀rora pẹ̀lú akóná akónáwò. ṣùgbọ́n níbí òun ni ìbámu sí lílo ẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáàbí tọ́ka sí pé wọ́n ní wàyí sáfàdà wọn a máa lo kẹ́lìmọ̀ ìbákan náà ìwọ́sì màwá àlùmọ̀ ìlà fún àwọn nǹkan àlò tó gbaná hmm? nǹkan àlò tó kíni nǹkan àlò tó gbaná sọ̀rọ̀ yìí pé nǹkan tẹ́lẹ̀ yẹn sà ọ wá dọ́wọ́ ẹnìkan lọ́wọ́ ẹni tí nǹkan yẹn ti gbaná tí nǹkan yẹn ti gbóná lọ́wọ́ àti ìnira kan ló kàn án lórí nǹkan ìnira yẹn lọ́wọ́ ní mọ́ lọ́wọ́. torí pé bákan náà wọ́n tún máa ń lò fún àwọn àlàmáké láàtò àrọ̀ àwẹ̀ tó gbóná jẹjẹ lórí fún gbogbo ẹ̀ náà kò sì ní iná gbóná ṣùgbọ́n tó bá lò fún sí iná nìyẹn wípé ní nǹkan tó ṣe wípé ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ nìyẹn nítorí àbíkà sí kejì sí kó jóná ní àbí ó padà di ìnira fẹ́ni yẹn ó wá lọ lídìí sí kí nǹkan yẹn ó ṣe kí ni ó parẹ́ ẹni yóò sọ̀dọ̀ mọ́ nù. Bákan náà, fàyàtọ̀ lè kọ́ ọ̀bẹ lè mọ̀ síláàbí dáàbì. Àtẹni tó lo nǹkan yẹn náà fún àǹfààní ìdáàbòbò rẹ̀. Ó lo nǹkan yẹn ọ̀nà kan jíjẹ́ ni, wọ́n á lè dáàbòbò rẹ̀. wọ́n ní kàlùwàkìlù kàlùwàkìlù kàlùmọ̀ wọn sọ ọ́ kàlùwàkìlù gẹ́gẹ́ bí ẹni tí wọ́n yàn lálàmójútó lórí ìtàn yẹn. bákan náà wàá tó ní mo fẹ́ yìí àtẹni tí ó lọ yá nǹkan yẹn ṣẹ̀gbà ṣàlàyé àwọn mùsọ́lá wọ̀nyí a ṣàlàyé ìjárọ̀ ìsì àárọ̀ àti àlùkọ́rùkù abẹ́ẹ̀kọ́. ẹ̀rọ yíyá náà ni gbogbo abẹ́ẹ̀kọ́ ìfọ̀n ti kọ́ mọ̀ yàtọ̀ láàrin wọ̀yá tó lè mọ̀ sẹ́yìn ẹni tó yà nǹkan yẹn lò ẹgbẹ́ òfin yìí wà tàbí ẹ̀kọ́ ni ọkọ̀ ìyá àdùn tó wọ gbogbo òun ní sáǹfà mílẹ̀ fún ọ̀dà padà nǹkan yẹn ọmọ fẹ́ nìyẹn ti gbé lù àwọn àkọ́kọ́ àtúpá ni àwọn àti sáré lò ìyẹn sáré lò kọ́ sáré lórí ìgbà bẹ́ẹ̀ ọ̀ràn ní fún wọn náà ọ̀sán ìtaràn nígbà tí ìgbà náà bá bàjẹ́ ìyẹn nìkan kọ́ wàyà tó lọ́kọ̀ ọ̀sùn ọwọ́ ẹni ó ti já àgbà náà lákọ̀ọ́kọ́ tó kàn ara ọwọ́ kẹwàá náà ni. wàyájọ́ ló mú tó sọ́ọ̀rí elmani kódà ọwọ́ ẹni tí ó kan owó pé gbàtí wọ́n tà á owó tí wọ́n gbà ń bẹ̀ wọ́n kó fún alùmọ́bọ́ọ̀lù gẹ́gẹ́ bíi pé. wọ́n kà yẹn ti ká wá tà wọ́n wá kó owó rẹ̀ fẹ́nìkan yìí pé fẹ́ bá ju mùdọ́rábà sẹ́yìn fẹ́rẹ́ bí mùdọ́rábà òun náà ní kí ẹnìkan ó mọ̀ nípa bísínẹ́sì kan àbí nípa wá lówó kó wá gbogbo wá gbogbo pẹ̀lú pé yìí wọ́n máa jẹ́ ìdílé ẹnìkan lọ́wọ́ ẹnìkan ti ọkọ̀ àtùpà ni. ẹnì yẹn náà òun náà kẹ́kẹ́ ni òun náà kan dọ̀mánì. wọ́n ní kódà wàyà tó lè mọ̀ tẹ̀záwí lẹ́lẹ́mọ̀gbùgbà. tó bá lọ jẹ́ pé obìnrin ni ni wọ́n gbà ní ti bá ọwọ́ ọkùnrin tó pa obìnrin yẹn tó fẹ́ òun náà sọ kíni o yọ san ìtara lórí ẹ yọ san fáìlì lórí bó ti yẹn. eléyìí tí ó súnmọ́ jù òun ni ẹrú ẹrú ẹ̀gbọ́n wọn gba ẹrú tipa ọgbà lọ́wọ́ ẹnìkan torí lágbára jùlọ àdúgbò ẹ̀ tó ń tó lè gẹ́gẹ́ bá ti mọ̀ pé nínú plan ní ká fún un ní tààrí ìlú ọ̀rọ̀ yẹn ká ṣàlàyé ẹ̀bá yẹn kárí kóun lọ bá wọn. òun ni wípé nínú plan ọ gbọ́dọ̀ sọ pé ọlágbára ọwá báyàwó lọ́wọ́ ẹnìkan lóògbà tí èso wọlé wà ní ìlú rẹ̀. ẹ bá dẹ̀ ti dá kùkù gan-an ò lè gbà á mọ́ náà ọba ti ṣe tẹ́lẹ̀ lóṣù. wọ́n ti fi wọ́n ti ákídù nìkan àfọkùnrin kan ẹ̀ nìkan náà ọ̀dọ́kùnrin bá ló wọ̀ fẹ́ wọn lójú. àwọn tó le tó le ní níbi tí wọ́n lè fi gbà á lọ́wọ́ ẹ̀ fún náà ní ákì àwọn adájọ́ tó kù gbà tó bá rí pé arákùnrin yìí yà jẹ obìnrin yẹn. wọ́n lè ti pásítù láàrin àwọn méjèèjì. àmọ́ ìsọ̀rọ̀ àgbẹ̀ òun gbà lọ́wọ́ rẹ̀ níbo kan máa ń fi wáàbí ìwọ bàbá ọmọ kó tó fa ọmọ rẹ lọ́kùnrin lọ́wọ́ ẹ̀tọ́ fà yín lọ́wọ́ kó tó bá ti ṣe bẹ́ẹ̀ sábò tó pa wọn o. o ní àjẹpọ̀ pàtó sáwọn o. alábi ọba tó ń lọ àwọn ọmọ jẹ́ olóòtú lórí èso bẹ́ẹ̀ àwọn ìkànnì wọn lè fi fásitì láàrin wọn kò hàn ní pé haka mẹ́mí ní àlì kò haka mẹ́mí ní àlì akalẹ̀ ìyẹn náà sì tún ní nígbà tí a bá àmì láwọn yàtí bẹ̀rẹ̀ ń bábò nìkan àtọ́lá wa ṣùgbọ́n tá a mẹ́lò mẹ́ẹ̀ tá a fi yá bẹ́ẹ̀ òun náà ni obìnrin tí wọ́n ti gbé yálà ẹrú tẹ́nìkan pàǹtípá lọ́wọ́ ẹnìkan ẹni tó wá fẹ́ tó sì mọ̀ pé wọ́n kà ń ti pa ni ẹni tó fẹ́ yẹn lọ́sàn-án ìtàn lórí ẹ̀. bákan náà wàyà tó lè kọ́ ọ̀bẹ àwọn ìdáńdé bọ́ẹ̀rẹ̀ lẹ́yìn. gbogbo ẹni tó bá kàn án náà létí lílo bàbà nìkan láti gba owó padà àbí láti gba àrùn kẹkẹ padà.

ẹni tó ṣe kẹ́ni o ẹni tó bà á tí wọ́n sọ fún wa bíi ní wípé òtún òtún pé ẹni tó bà bá bà kò ní sọ díẹ̀ ṣùgbọ́n ẹni tó ike tó àwọn ẹ̀ka ọ̀sọ̀ yìí náà tọ́wọ́ wọn bá kàn án kó kálukú wọn náà ni wọ́n o ìgbọ́n náà a وبكل هذه الصورة ولما يبان على يكاد عليه إذا علم كان في حقيقة الحال يعني كي ثم ما في كي فقع من بدينا وأن جاء إليه ضابط فأن في أفق كي وصله أبا انتقالي ففرار الضمان عليه فقرار الضمان عليه kọ̀rọ́rù dọ̀mẹ́m àrè yẹni wípé òfin sísan ìsáràn yọmọ wà lórí ń sọ̀rọ̀ òkú ló bá ti kálẹ̀. ìgbàdí yàrá ara yàrá mi torí kóun náà kọjá àlà lórí gọ́mọ̀ nìyẹn wọ́n yóò máa dúró bí tí wọn ò sì yọ̀ǹda bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ máa ní sì ní lábọ̀dọ̀ ẹni tó ní gangan ẹni tó ní gangan wọn ọ̀ ẹni yẹn pàṣẹ pàṣẹ kódà ó jẹ́ kọ́ mú tọ̀hún náà mú náà gbẹ́ni rẹ̀ ti gbà lọ́wọ́ tọ̀hún bá ẹni òkun yọ̀ǹda tóbi lọ ṣe tàkọ́rùkù ti ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tá a kàbọ̀ yẹn. Lọ́sára ni wá jáde, ìwàyí ńlá bí yára àfi kọ́tẹ̀lì hàn. Ṣùgbọ́n gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí náà bá mọ̀ ń kọ́ àgbọ̀mọ́ ó gba nǹkan ìyẹn ti ká òun náà ló ti kíni o òun náà ni ó san ìtàn ara wọn òun náà sàkẹ́ni òun ni ó san fáìlì lórí ẹ̀. mo rò pé ó fẹ́ à. masala mi kò abẹ́jà rẹ̀ lórí ẹ̀. Ìjẹ́ nìkan kà ti pa lọ́wọ́ ẹnìkan. Wọ́n máa ń lo nǹkan yẹn, wọ́n máa fi rẹ́ǹkì kẹ́ni ẹni ń pawó. lápẹ̀júwe ẹnìkan tó ní márúwá lápẹ̀júwe kẹ̀kẹ́ márúwá ṣẹ̀gbọ́n láti jí láàárọ̀ yóò ṣe kẹ́ni yóò sì sẹ́ lọ lọ́pàá ẹnìkan bá gba márúwá yìí lọ́wọ́ rẹ̀ nípa wá gbé lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kan dá padà lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n bá gbé dé padà ẹni ẹ bá rí gbà padà ẹni ní ọ́dítàrà kẹta tí ọ̀sán lórí àbí òun mo rò pé kí ẹnì kan tí wọ́n sọ lórí ọ̀sán tí wọ́n báyìí àbí wọ́n wá kọ́. wheelbarrow àwọn tí wọ́n máa dé rẹ́ǹtì fún àwọn òṣìṣẹ́ àbáwọn oríṣi àǹkà téèyàn máa ń lò tí wọ́n lè rẹ́ǹtì. wọ́n lọ yá ẹnìkan bá bàǹtì pa ó sọ ọ́ di jẹ̀dùpá lẹ́yìn bíi ọjọ́ mẹ́ẹ́ ló kan sẹ́yìn ọba dá padà. ọ̀làwọ̀ ayíyá lọ́dọ̀ àwọn àfáàní wípé iye ọjọ́ tuntun yẹn bá lò lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú tẹ̀kọ̀wéèmù mẹ́sílì dédé irú iye tó wó tí wọ́n máa pa lójú máa ń fi ìka yẹn wọ́n fa ẹnu sọ̀rọ̀ lọ́kàn o. ló ṣe kẹ́lẹ́ yóò sùn án wájú ẹ̀ka tẹ́ni ẹ̀dùn pawó ni ẹnìyẹn wá gbà ń tipa lọ́wọ́ ẹ̀. ìgbà tí wọ́n bá gbà ń tẹ́ ẹ para lọ́wọ́ ẹ̀ ní ọjọ́ tó lò yẹn wá sí iye owó tó yẹ kẹ́ni yẹn ó pa wọ́n á ti sọ́run tọ̀ yóò sì tàn yóò máa jẹ́ fáìlì. òun ni mọ́tàlá tàbẹ́tà ní ìwà ìdá káàmù àlùmọ́tò ìmọ̀jáwọ̀tò àdá tó bá yẹ tí wọ́n gbà ń tipa yìí ó ṣe wà ń bọ̀ ládà brazil pẹ̀lú pé wọ́n máa fi rẹ́ǹtì ni láti fi mọ̀ lọ́kọ́ ọkàn dandan fẹ́ni tó gbà ń tó báyìí ó jọ́ tòmẹ́tìlì yìí kó san déédéé owó ọ̀yà mọ́tẹ́tà bàbá ìlú yìí èdè àkókò tí ìgbà yẹn wà lọ́rọ̀ yìí mo yàrá ìlú náà di a torí pé àǹfààní tí nǹkan yẹn ó ṣe káàlù mọ̀tàkọ́ wà owó kan ni tí a fà á lù ẹ̀ wájà bá dọ̀mánu a sísan dọ̀mánu ẹ̀ wá pọn dandan ka dọ̀mánu àì gẹ́gẹ́ bí dọ̀mánu ojúlówó nǹkan náà ni. ẹni pé owó tẹ̀yìn yóò bá pa ó yẹ kó pa lórí nǹkan yẹn yóò sàn. lápòjúwe irú kẹ̀kẹ́ ta sọ lẹ́ẹ̀kan lẹ́bàá lọ́mẹ́ntì ni wọ́n wà tí èdè àìjá ìhùn dáadáa ṣùgbọ́n ká sọ wípé lójúmọ́ ẹ̀yà kẹ̀kẹ́ máa ń tì nípa ten thousand lápòjúwe ń wó náà gbogbo ọjọ́ tó bá lò lọ́dọ̀ ẹni yẹn ó túmọ̀ sí pé ten thousand ojoojúmọ́ yóò sàn ju iye ọjọ́ tó bá lò. wọ́n yẹ pé bàtí mi máa mówó wálé bùbá yẹn náà lọ ni èdè iye tí wọ́n máa mú wá yẹn ní ẹ̀bárọ́mẹ́ntì tí wọ́n wà. ọba wa lọ jẹ́ pípé lápẹ̀júwe ó lè pẹ́rù èkó ni bóyá nínú èkó bóyá twenty thousand ni àwọn máa ń dèlébà lójúmọ́ pàápàá ìwé èkó náà ní ẹ nípa ẹkọ ọmọ bá tó wa arúgbó ẹwà alákùrẹ ten thousand láti ọsàn láwò ten thousand tó sàn lákùrẹ òsì ọsàn lákùrẹ fẹẹ mọ ilé kò wò. ìdíyèsí títí nǹkan yẹn bá ń mú wá lówó wọlé lọ́hùn òun náà ní oṣù kínní o òun ni wọ́n gbèlé lórí. mọ́tàlá mi. ẹni tí ó gba nǹkan lọ́wọ́ yẹn fipá ó wá tà mẹ́lò ní ẹni tó tà fún yọ ọ̀rọ̀ ẹni yẹn gbà fipá ni. wọ́n padà wá mọ̀ wọ́n bá kó wá sí ọ̀dọ̀ tí ó ra nǹkan ní tẹ̀mọ̀ ti tà tamna al-aqd mo rò pé tamna al-aqd òun ò sì ṣe fásitì aqd tó ń ṣe láàrin òun àtẹni tó rà fẹ́ràn pé nǹkan téèyàn bá tà láàrin wọn kẹjọ tajà kẹjọ rajà kẹjọ ní ákìlì yẹn tẹ bá rẹ bẹsẹ pásítọpù rẹ náà láàrin wọn abẹ kẹjọ tajà kẹjọ rajà ní lókùn bàtà wọn sì ní kùrẹ bá ti kẹrin wọn bá ti pé sílẹ̀ kí èsì kọ́ kékeré lọ rajà lọ́wọ́ ẹ̀ mo rò bóyá wa ló bá ní òun lòun tajà amala afi òun ò ní sọ láti bá síkù rẹ̀ bàbá mi ní tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ wọ́n wá mú wa pé wà kó lò tàtọ̀rù fàá. وكل تصرفات الغاصب الحكمية باطلة هذا كمان وكل تصرفات الغاصب الحكومية باطلة gbogbo tasọrùkù èyí tí ò sí òkórí tó bá jẹ́ pé yóò máa mú àwọn ìdájọ́ òfin ẹ̀sìn kan wá tí ó ti pẹ́ nìyẹn ló ní ìdájọ́ yẹn lórí ìgbà tó ti dé àlórí ìgbà tó pàǹtípá lọ́wọ́ ẹnìkejì ìdájọ́ yẹn lọ́dọ̀ rẹ̀ báfílà ni. eré ìtàkùnlẹ̀ kan ọgbà ọmọbìnrin kan yálà ẹrú ni ọwá dúndú ẹgbẹ́ bíi ilé òun lóbi lọ́mọ tí àgbà àgbà nílùú làwọn náà ní abẹ́ẹ̀kọ́ ẹ̀dọ̀ náà wáyà wọ́n ti fi ìyàwó fún un. kò yẹ ẹ̀ka òun ní ọ̀jẹ́ tó nǹkan ló lẹ́kọ̀ọ́ àti ọmọ yẹn lọ́kọ̀. mo rò pé báyìí wọ́n á lọ fún èmi mo ti lọ́kọ̀ dáàlà ámò. mo rò pé pẹ̀lú kọ́ ìlànà wa kó ló tọ̀tọ̀rọ̀ bá àtẹ̀lẹ̀kọ́ àlùkò níyà àbò. gbogbo tàbí ọdún tó wù ú ẹni tó bá yẹ kó bá gbà láti pa. káàpù á fún nídàájọ́ ilé nǹkan yẹn nídàájọ́ sọ̀ríyà bá bẹ̀rẹ̀ ṣe pé àwọn ìgbàgbọ́ ń sọ yẹn nínú pọ́ìlì àwùjọ ẹ̀ nínú àdáàmù tẹ̀tẹ̀lẹ̀ bíyà nínú òṣèlú ìfẹ́kẹ̀ yìí. ẹ̀rí pé a ní àwọn sáńtẹ̀ ní àdáàmù ìwàdìí yíyà ní ìgbàtàwárí. jẹ̀kìrìsíyà aníwàjẹ̀híyà lẹ́bẹ̀kọ́. Ìlú wàjẹ̀híyà yìí ibẹ̀ láti fẹ́ máa ma táwọn bá gbé kalẹ̀. Ìrìn àlànà tó wà náà ọdún yúrọ̀ àlàámẹ́ ìsí àtìhá àwọn pàfàdì. Pẹ̀lú pé bá a ṣe yẹn, lámàlà amú, wà bá màá nínú òru. lápẹjúwe sí àsìkò ní ìdá ìsìn tó báyìí àdẹ́kọ̀ọ́ àwọn arẹ́ nìkan ọba sàlùwàlá gbogbo ará ti ná akí ìdá yìí pẹ̀lú àwọn tùrùtù rẹ̀ pẹ̀lú àwọn àkáàmù rẹ̀ pẹ̀lú àwọn wàdìbàjẹ́ akí. Ẹ̀sìn sọ̀lá tó lè ṣá ìta akí yẹn. يجب الكذب إعادتها ثم أنا قد تكلم ثم أنا فواما ليه وأنت تتكلم أنت تنفيذ وزنية لماذا؟ لأنها صحيحة هذا قول سواري أنك هو بابا ọgbẹ́ gbàtọ́ òkè ìjà ìtàn òun jẹ́ kí túrú iná kalẹ̀ òun mẹ́jẹ kẹ́lẹ́ mo fẹ́ kí irun ṣubú yìí náà kalẹ̀ kálífẹ́ mo kàn láti kalẹ̀ náà níjà rí. wá sí ṣubú lọ wọ́pẹ́ jí kó ọ̀gá lọ túbí ìdùnnú mo ti kílẹ̀ tún bẹ̀rẹ̀ lọ́wọ́ mi sọ̀láàtù èyí tó kílà mẹ́yẹn kílà mọ̀ pé o mo gba òye sọ̀láàtù yẹn kílà mọ̀ pé o mo gba òbí kì í lèmọ́dà lánàá sọ̀rọ̀ àtúnbàtò hukumu irun yẹn bá kílà ni torí pé kí ni lám kàtàwọ́ sọ̀rọ̀ sí á ṣùrù sí àtúnṣọlá àwọn mẹ́jẹ̀mú ìlàlàáfíà láti sọ pé èrò tó kí lálàáfíà kò pé sínú yẹn la ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ náà ẹni tó jẹ́ pé ó fa nǹkan sí pa gbogbo àwọn kàtọ́rù káàdì láti sọ pé nǹkan yìí lálàáfíà tó bá ṣe é bátìlà ní ìdájọ́ bátìlà ní ọmọdé ọ̀rọ̀ tiẹ̀ náà tó pé kí ni àwọn ṣùgbọ́n tó lálàáfíà nǹkan yẹn ti fi ní ojú ẹ̀ yálà kókó òun fún yẹn ní ni nǹkan tó fà ìdúpá lọ́wọ́ á ní gbogbo ọ máa mú lọ. ẹni tó ní wá ní wá ní ṣẹ́jọ́ ẹ lọ́wọ́ yìí èmi mọ́ màá ní ara ah, o ẹ̀wọ́ ah. ẹ ló mú. yẹn ẹ ìmọ̀bù ó sì dìde náà ìdájọ́ yẹn bá sílà ni tí mo lè bá sílà ni ẹ tó ní nǹkan lè ṣe padà lọ́wọ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wọn ti sọ yìí pé wà kó lò kàtọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àtúrà àlùkò níyà àpèlà kí ló bá a tó fi jẹ́ bẹ́ẹ̀ ṣe ádámì ìsìnyìn lè máa ní torí kò sí yọ̀ǹda ẹni tó ní nǹkan gángan kò sí lórí ìgbà yẹn nítorí jẹ́ bá tó là nìyẹn pẹ̀lú yọ̀ǹda tó ní nǹkan ni mo rò pé àwọn àlàyé mi yé. Bàbá àgbà mọ́sálà náà lórí àlàyé ọ̀rọ̀ yìí. ẹnìkan gba nǹkan lọ́wọ́ yẹn ti pa ó padà wá tọ́wọ́ àti bí àwọn eléyìí tá à ń gbọ́ lọ́wọ́ yìí náà ó wá fẹ́ dá nǹkan yẹn padà bẹ́ni tó ní lóun fẹ́ túbá kọ̀ọ̀bá tó tọ̀ wọ́n ọ̀sẹ̀ kẹ́ni kọ̀dá ọ̀tọ̀ ọ̀tọ̀ mọ́. Ìjọba lápẹ̀jú ẹni dùn. Ẹni tó já tó já fóònù gbà níbi odò. Bẹ́ẹ̀ pé kọ́ ọ̀rọ̀ kọ́mọ́ wẹ̀yìn lèlé tó fìdí tó gba fóònù rẹ̀. Abẹ́kọ̀. Abẹ́lè tàbí ẹni tó gba fóònù lọ́wọ́ ẹ̀ sílẹ̀ nílé òun kàn kọjá lọ náà ní. Bólú ti bẹ́ẹ̀ rí mọ́. sápàdà wà ronú tó fún ọjà nǹkan ìpadà. ẹni tí o tọ̀ wọ́n lè. irú ẹni yìí kò ní ma lo nǹkan yẹn o kó rí ìtótọ̀ gbogbo ẹni tí ó ní ìrí mẹ́rin ẹni jẹ́ kí máa lò ọ̀rọ̀ méjì ni àwọn àbá sọ mẹ́ wọ́n ní kó lọ dá a padà sí bẹ́ẹ̀ tó máa lè mùsùlùmí nígbà tó bá wà. àbí tó ti jẹ́ sí wípé yóò lọ fi nǹkan yẹn ṣe sàárà ṣe pé láàdá nǹkan yẹn yóò máa jẹ́ tẹni tó ní kò ní jẹ́ tiẹ̀. òun la fẹ́ kà pé wọ́n ní wáyé ní wọ́n sọ̀rọ̀ ṣé àǹtí tí a bá gba nǹkan tipa ọ̀jẹ̀ ìlànà ìgbà tó wá padà ṣàìmẹ́ tó ní wàlànà ìgbàmọ́ kanìmẹ́ ó ti gbìlẹ̀ kò rọrùn fún láti ta padà fẹ́ni tó ní má alámọ̀wé là á fi kó lọ gbé nǹkan yẹn fún adájọ́. Rúta sọ yìí, ẹ̀rú ọmọ àbá àwọn èèyàn lórílẹ̀-èdè kan, títí bá a lọ gbé fún adájọ́ bá a lọ gbé fún àwọn agbófinró. lórílẹ̀-èdè wọn ni orin sọ lórílẹ̀-èdè wa tó dáa yìí alhamdulilah láwọn orílẹ̀-èdè kan ẹ̀rọ ọmọ bàyí pé ní agbébú gan tóun gan ni yóò sòdodo lórí ẹ̀ wọ́n náà ló fi kọ́kọ́ dáràn wọ́n náà ṣe lọ́ba nǹkan nígbà lọ́sọ̀rọ̀ àgbà rà bẹ̀rù pé ẹni tó gbòmù sọ̀tà

ló kọ ẹni tó ní. ọ̀yìn bàbá tó ta kọ̀ nìyí tó bá yẹ kó wọ́n kàrà lọ́ba dúdé. ọ̀rọ̀ àtàwọn àbúrò lè sọ yìí ẹ̀sán sàárà yẹn yóò máa jẹ́ ẹ̀tọ́ mi ni o. ọ̀tàkọ́ lọ́sọ̀ nínú àlùkò ẹni tí ó sì gbàǹkà yẹn ti pa látara bẹ́ẹ̀ ló ti bọ́ lára nǹkan tó gbàǹkà pa. àwọn nítorí àsìkò wa àwọn táyà tó jẹ́ lórí ọ̀rọ̀ yìí àti àwọn àdéhùn kọ̀ọ̀kan tó wà bẹ́ẹ̀ á fẹ́ máa yànnàná ẹ̀ nínú dárúkú àbí eléyìí ọmọ wáyé nítorí àsìkò wa àwọn ayọ̀ wọ̀nyí àti pẹ̀lú àwọn àlàyé bẹ́ẹ̀. yóò kó gbogbo àwọn ọ̀rọ̀ ilé ìta sọ bọ̀ sẹ́yìn yóò kó sínú àtàwọn àdúgbò yóò sì dín ẹrù jẹjẹ tí òjò kó ń kálukú wa ká lè sọ́ra fún àǹgbà nǹkan ti pa yóò gbìn sí wa lẹ́nu tí ó sì fi ìbẹ̀rù ọlọ́run eléyìí tí ó lè jẹ́ kó ń kálukú wa ká máa wá nǹkan bá jẹ́ nǹkan tá a fẹ́ lò má fà ní ara wa lọ́nà aláìlú eléyìí tábìlì rúbìrì ọlọ́run gbogbo ayé lè ta gbọ́ lẹ́yìn iná abẹ́ ọlọ́run bá àlá ọlọ́run kó tó kọ́ sáǹfààní fún awátáwù àti awátágbọ́ náà wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Thank you.